ويذكرك أمرا يوم ترجف الراجفة تسلمها واجبا قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون إنا لمرقوبون في وكنا عبادا نحرا قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالسائرة هل أتاك حديث موسى إذ نادى ربه وادي مقدس طوى يذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى وأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إنه ذلك لمدرك لمن يخشى أنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغتش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أوتاها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها الحمد لله رب العالمين أحمده سبحانه وتعالى وأشكر له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بل الله سبحانه وتعالى الحمد لله الله باتيوتو شلون فوا لا تبرأ تفسير وعاتر الليل ọlọ́ọ̀bá náà ni a darí gbogbo ọpẹ́ wa sọ́dọ̀ rẹ̀ a ń tọrọ àdìpẹ̀lẹ̀ ìkẹ́ àti gẹ̀fà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́ọ̀bá tó fi rán tó fi iṣẹ́ alkùránì rán sáyé anábídẹ̀ jẹ́sẹ̀ yẹ dógóngó ó jẹ́ pé kò àbúkárí àkọọ́lẹ̀ rẹ̀ kárí ìlànà rẹ̀ lọ́dọ̀ anẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́mbà ní ṣe àlékún ìkẹ́ àtìgbẹ̀fà nẹ́bì náà àwọn alé àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tọ ìlànà nẹ́bì sallallahu alaihi wasallam sí àwọn náà níkanínú àwọn olórí rẹ̀ ẹ̀dá náà tó jẹ́ pé wọ́n máa tẹ̀lé lànà nẹ́bì sallallahu

إذا طلبنا الله من أعوذ بالله من الشيطان الرجيم هل أتاك حديث موسى هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى أتى إلى فرعون إنه قضى فقل هل لك إلى أن تزكى وهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى Àṣàráyé wa ikú ọlọ́ọ̀bá Subhanahu wa Ta'ala, ó sọ ìtàn ànábì Mùsá púpọ̀ ní Al-Qur'an, a sọ ìdí tó fi rí bẹ́ẹ̀. Táwọn àfá onímọ̀ tafsir jímọ̀ sí àkọọ́lẹ̀ rẹ̀, àṣàráyé fún wa. Ọlọ́run ọba ń sọ fún ànábì pé wọ ànábì sallallahu alaihi tí kò dé ti gbọ́ ọ̀rẹ́ ìta ànábì Musa nígbàtí ọlọ́run ọba rẹ̀ tó pé bìlúwá dìlmọ̀kọ́ dàsìtò wá látàkà hadithu Musa ìnàdá òrọ́kù bìlúwá dìlmọ̀kọ́ dàsìtò wá nínú àkídà alìsúnnàtì wal jama'a ó ní ká gbà pé ọlọ́run Musa sọ̀rọ̀ nínú àkídà gbogbo ẹni tó Musa sọ̀rọ̀ ó ń ṣe ó gbọ́dọ̀ gbà pé ọlọ́run Musa sọ̀rọ̀ nínú àkídà ahli sunnah wal jamaa'ah ó ní pé kó gbà pé ọlọ́run bàbá Musa sọ̀rọ̀ a ti rí ìtẹ́ni tó yẹ pé kò gbà nínú àwọn tó ti lọ àwọn sálàf ẹni tó sì jẹ́ aṣáájú wọn nígbà náà ó pàṣẹ léyà ní ìyẹn kọ́ ló Musa alayhi salatu wassalam ọlọ́run bàbá sọ̀rọ̀ وكلم الله موسى تكليما ọlọ́run bá bá Musa sọ̀rọ̀ ara àkídà àrísàn jama'a kásì gbà ipé ọlọ́run bá wá wa ta'ala ọba tó mọ́ ń sọ̀rọ̀ ní nínú àkídà ní ọlọ́run bá wá sí ọba tí mọ́ ọba wa ó mọ́ ń sọ̀rọ̀ nígbà tó bá wù bí mọ́

asọ ìdí kámẹ́dàbí kámbà sọ níbi táwọn bá bọ̀ ìdí tí ọlọ́run bá fi sọ ọ̀rọ̀ fìràún láàrin méjì ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó múra tán tó sọ̀rọ̀ kìámù kí ó lè máa jẹ́ ẹ̀rí pé ẹni bá fẹ́ yàtọ̀ gìgẹ́ kó mọ̀ pé ò lè yàtọ̀ gì ju fìràún lọ tó bá jẹ́ pé ọlọ́run bá ti gbá fìràún mú táwa ní ìwọ tọ́lọ́run nígbà mú tó bá yẹ bàbá ní fèrè àwọn ah, nínú ayé tàà ń lò láwọn ẹ̀tọ́ náà di sọ pé ayé parẹ́ tì ayé wọ́n sì parẹ́ wọ́pù rẹ̀ tẹ́bá sọ pé ẹ̀sìn tó lónìí ah, àbá ẹ̀mọ́dé ayé làmú ayé pa ayé olóparẹ ayé òparẹ ayé parẹ́ tì ayé tí wọ́n sì parẹ́ àríwọ láyé náà àwọn ń dẹ̀ ní àwọn ni wọ́n sọ pé ẹmọ́ wọ́n rí ẹmọ́ nso

ó ṣe wọ́n ní aṣáájú àti àwòkọ́ṣe fẹ́yìn tẹ́ ń bọ̀ lẹ́yìn kẹ́lẹ̀ mọ̀ wípé ọlọ́run bá tún lè pa àwọn èèyàn rẹ bó ṣe pa àwọn fìràwọ̀n rẹ kátàlọ́ ní jáde mẹ́rin ló fi gbé ọ̀rọ̀ yẹn sí àárín ọ̀rọ̀ tí ń bá bọ̀ nípa tùbútù ìmán lèyàmìl ààfẹ́ ẹ̀kùsọ́ yẹ ọlọ́run bá ní lọ sọ fún fìràwọ̀n ọlọ́run akọ sọ fún pé hálẹ̀kẹ̀ ilẹ̀ àǹtàzàkà wọ́n fẹ̀rẹ̀ àwọn ibi tó bá láyé rẹ̀ dìí tí ò rí pé tó kù ó gbé súnmọ̀ hálẹ̀kẹ̀ ilẹ̀ àǹtàzàkà ó rí pé nǹkan tó fẹ́ dáa fún ọ jù tó fẹ́ sẹ́kù

ó rí pé lẹ́yìn tó bá fọ́ra rẹ mọ́ tó tún bá ń bí àwọn àṣẹ́lédè rẹ ní tó tún kù fún ọ náà ni wípé kí ọlọ́run bá ti bèbè mẹ́ra kémi wá fi ọmọ ẹ̀nà tó tọ́ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba rẹ fátàkùsá látara bẹ́ẹ̀ kó olólùpáyọ ọlọ́run ẹwọ̀rọ̀ tútù fẹ́ni tó ń balẹ̀ jẹ́ pé orí pé kò sí nǹkan tó kù fún ọmọ jù wípé kó fọ ara rẹ mọ́ lọ kó o sì tẹ̀lé lánàá tí ọlọ́run fi rẹ́ mi fátàkùsá kí wọn náà olólùpáyọ ọlọ́run wọ́n dàbí kí ẹ̀rọ bá ẹni tó ti balẹ̀ jẹ́ tí ẹ̀rọ ti mọ̀kọ́ balẹ̀ jẹ́ gan àmẹ́yẹ̀ ló ti pa àmẹ́yẹ̀ ìgẹ̀ ló ń bẹ lọ́rọ̀ rẹ̀ kí ẹ máa sọ gbà ẹ bá sì wá wò ẹ bá sì lè máa wá sí bí ìwà ìnáwó pé òṣùwà sí kankan bẹ̀ tí ìwà ń fi ọ̀nà tútù pàdé irú ẹni tọ́kẹ̀ ẹ ti di bá lọ́nà sọ fún kó o fọ ìdára rẹ mẹ́ kó o sì tọ́ ọ̀nà tọ́lọ̀ ń fún wa ó dẹ̀ ní ìpayọ̀ ọlọ́run ó dẹ̀ ní náà. وكلا لك ọ̀pá àti ọ̀wọ́ ọ wá yọ àmì méjèèjì yẹn jáde wípé kó lè mọ̀ pé mèé ṣe àpatẹnujẹ́wọ́ nìkan pé mo kàn ń sọ̀rọ̀ lásán ọlọ́run tó fún mi lámì tó fún pàdánù ọlọ́run àrọ́rù aláyàtà ìkòrò. fi hàn Fìràánà àwọn àmì tó tóbi tọ́lọ́kọ̀ bá gbélé lọ́wọ́ kí Fìràánà lè bá àgbà wípé lóòótọ́ Musa ti dà nẹ́bí ọ̀rọ̀ Musa ti kú òbí ìtànà fàkẹ́dàbà wà ń sọ kẹ́dàbà ayé kẹ́dàbà fìràún wà sọ fìràún náà sọ pé ó pe Musa nírọ́ wà àsọ rọ́bàhú ó sì ṣe ọlọ́run ọba rẹ̀ tí gbogbo ẹni tó bá ti pé àwọn ànẹ́bí ọlọ́run ọba nírọ́ ó ti dolùyapa ọlọ́run kí ló wá fà á ẹni tí wọ́n sọ̀rọ̀ tútù fún báyìí tí wọ́n tún fi àmì ọlọ́run rẹ̀ báyìí kí ló lè mú mọ́gbà ẹlọ́sọ̀tò kọsọ̀s ó pọ̀ náà kọ̀ hàn èyàn máa jáde yóò máa wọlé tó fa irọ́ tí fìlà ọ̀nà pé Musa ó sì fi ya pọ́ ọlọ́run ọba látara ànábì Musa ni wípé ọ̀dọ́ àwọn ìṣẹ̀lẹ̀ kẹ́ti ṣẹlẹ̀ nígbèsí ayé ànábì Musa rí alayhi salatu tọ́jẹ́ wípé

ọlọ́run bá lè gbé dìde ní ẹni tí yóò mọ̀ jíṣẹ́ ọ gbọ́dọ̀ sọ pé ṣé tí ìbàjẹ́ wà tẹ̀lé yẹn àbílẹ̀kẹ́ wà mí níwà mọ̀ tẹ̀lé bọ́ bá sọ bẹ́ẹ̀ òjò sókò parọ́ anábìwá Musa àti Firaun ọ̀rọ̀ ti dà wọ́n papọ̀ láì mọ iye kẹfẹ́ nínú Al-Qur'an àrùbẹ̀ni àrọ̀ fún bẹni kọ́sọ̀s ẹ̀tí ìrìn kankan ọ̀rọ̀ ti dà wọ́n pọ̀ rí tó lẹ́yìn pé Firaun ọpọlọ rẹ̀ ò lè gbé wípé àbí Musa ní wà á dé tí ó sọ pùn àrẹ́bẹ̀ lọ ẹ̀lá fún Musa ọ̀sọ̀lá تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا

ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم منهم ما كانوا يحذرون الله سبحانه وتعالى sọ́kùtù kọ́sọ̀ stẹ́lùn ọ̀rọ̀ musa pọ̀ ń bẹ̀ dìgbà tó ẹ́pùn ìlàfẹ́mọ̀ ẹ̀túgbà àníkò jẹ́ sí i. a ń wípé Musa alayhi salatu wassalam ọlọ́run bá sọ níbẹ̀rẹ̀ súrà dẹ̀pẹ́ tọ́ọ̀fì mìí Ọlọ́run nìkan ló máa ìtumọ̀ ilé ọlọ́run ọbẹ́ ní àwọn ọ̀rọ̀ àlàyé tó jẹ́ tó fojú hàn iná ni àwọn ọ̀rọ̀ ta fẹ́ mẹ́ka fún ànábì sọ̀sẹ̀. ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ kúrò àyíká ti já mẹ́tọ́ lọ́fẹ́ sọ ọlọ́ni nẹ́tìlú àyíká ìwà ànábì afẹ́ mẹ́ka fún ọba yìí o ìtẹ́ Musa àti sọ fún ọ bí kò sí rọ́mbẹ̀ kò sí àbúrẹ̀. ọlọ́wọ́ á tẹnu bọ ọ̀rọ̀ bí Firaun ti bẹ̀rẹ̀ bí ṣe ń pa àti gbogbo ní àárín ìlú títí ẹgbà tó bá débi fálàmà ọba ọmọ israel ajal tó fi rìn gbọ́n pàdé àwọn ọmọbìnrin èyí tí ń pọnmi lódò tó fi ràn wọ́n lọ tó di pé àbàbá wọn ní kọ́lọ̀ pàdé bí musa wá tó fi dá lókòwò gbogbo ẹ̀yùn نودي من شاطئ الوادي الأيمن في واد أيمن في بكعة مباركة من, الشجرة الآن يا موسى إني أنا الله رب العالمين وأن ألق عصاك فلما رأى فلما رأى فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب وساء أكبر ولا تقف إنك من الآمنين اسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء واضمم إليك جناحك من الرمل فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون وأخي هارون هو أصلح مني بفادا فأرسله معي يدعى يصدقني إني أخاف أن يكذبون قال فننشر عبدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكم الغالبون الله سبحانه وتعالى قصة موسى فوا عتين fún wa وعد فرعون فرعون àárín ملك مصر òní ó ń ṣe ìjọba ní Misra ọba Misra anábì Musa lè sọ́rọ̀ sọ́rọ̀ kó tó ipá anábì Musa dé àwọn alágbègbà wọ́n ti wò ń sẹ́ fúnfẹ́ àwọn wípé ẹni tí yóò pa ìṣèjọba rẹ̀ yíru ọmọkùnrin òun wá rò pé ọmọkùnrin kò sí ní wáyé àyẹ́pàá lábẹ́bò ní wáyé rẹ̀ فرعون لو أدنا طلق وبافو يذبحون أبناءهم ويستحيي نساءهم وبس يقبلون بوامكوري tó bá ti rí bẹ́ràn bá bímọ láti jẹ́kù ìyọ́ pa wọ́n láti jẹ́kù ìyọ́ pa wọ́n ọwọ́ ń fi àwọn ọmọ obìnrin lẹ̀ pé ẹ̀yìn ní wà lápẹ̀lẹ̀ mọ̀ tó wá pẹ́ àwọn tó tó ń gbé à ó dá nísìn ìgbà tó ń pa gbogbo àwọn ọmọkùnrin yìí àwọn ọmọbìnrin tó ń ṣẹ́kù yìí wọ́n ṣe kọ́ níṣẹ́ fáyì àwọn kan àwọn sá fi ṣẹ́

àwọn yàrá àgbàmì bàbà àwọn olùkọ̀tọ̀kẹ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní pé ìgbà táwọn ìbí Musa wà ní jẹ ọdún tí wọ́n kí ń pa ọmọkùnrin pẹ́ẹ̀pẹ́ ìnábí Musa àdéhùn ọlọ́run ti àgbẹ̀ ọ̀sẹ̀ àwọn wọ́n máa pa ọmọkùnrin gẹ́ pa nábí ànábì Musa alayhi salatu wọ́n ní kí ló tẹ́ sọ bẹ́ẹ̀ torí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni kò ní síbẹ̀rù tí ó mú ya rẹ̀ فأوحينا إلى أم موسى أن أرضعي فإذا خفت عليه فألقيه في اليم ìyá musa àrẹ ìsàrà wọ́n nígbà tí ìyá musa bí tẹ́ ọlọ́run bá sọ fún ìyá ọlọ́run fi sílọ́kẹ̀ pé mẹ́rẹ̀ tọ́jú nǹkan rẹ̀ kò sí tí ó ṣe bọ̀tẹ́rù bá ń bọ̀ ọlọ́run lọ gbé sínú àpótí wa lọ jù lódò wọ́n látàkọ́ fi wà látàkọ́ mọ́ bẹ̀rù mẹ́bàá ló jẹ́ àádá musa padà sínú àkàtà rẹ̀ ìtafẹ́ wájá wájá inú a sì fẹ́ sọ́mọ̀ ibi ànẹ́bí ọlọ́n ẹ̀kọ́ mẹ́mẹ́ ẹ̀dẹ̀ mọ́ ẹnìkẹ́kẹ́ kò lè pa ogun ẹnìkẹ́kẹ́ ẹnìkẹ́kẹ́ bí ẹniyàn bá àti òkú tó ó lè gbìyànjú ó lè gbìyànjú ṣùgbọ́n tó bá yẹ pé lóòótọ́ lọ́wọ́ bá ti fún lógun yẹn láti sọ́rọ̀ wà láì yóò lò jẹ́ gbẹ̀rẹ̀ ló ṣe kí ni ó lè gbìyànjú àwọn tí ń gbìyànjú wà ó wọ́n lè gbìyànjú wọ́n gbé gbogbo gbìyànjú lọ́nà èṣù bọ̀tẹ́ pọ́lọ̀ ti fún lóòótọ́ wọ́lẹ́ yóò lò àpójúwé pọ̀ lọ́jà ara irú ẹni tí ànábì Musa ilé ẹni tí ànábì Yusuf alayhi salatu ó pọ̀ lọ́jà ara pọ́lá bo ògo ẹni tọ́lọ̀ ń bá ti fún lógo ó lè gbìyànjú mọ́sígbọ́n ó lè gbìyànjú àti dáwọ́ bòbọ̀ tó bá dáwọ́ bò àgbóyìn ó tún jáde ọwọ́ rẹ̀ ọlọ́run sọ pé òun fẹ́ fi musa ṣe ànábì ọlọ́ fìdáàbì sọ pé òun fẹ́ kọ́ ọmọkùnrin wáyé ó dá àkàtì àwọn sọ pé agbọ̀rọ̀ àwọn tó sọ pé wọ́n ń pa wọ́n nípa sí parọ́ ni wọ́n sọ́sà di ànábì ọlọ́run tọ́bá gbọ̀rọ̀ àwọn tó sọ pé ó dá àkùkọ ọdún ní tiẹ̀ pa wọ́n ọdún tí ó tiẹ̀ pa wọ́n bẹ̀rẹ̀ musa wá ọlọ́run ní ọ̀dà rẹ̀ fún ìyá musa lọ jù sódò bọ̀mọ́ banújẹ́ yóò pàdọ́dọ̀ rẹ̀ yìí sì sọ́dà ànábì ọlọ́run ọlọ́run sì tún ṣe bẹ́ẹ̀ ó dá ó Ìgbàtọ́lọ̀ ọba ibi afẹ́ sọ ìdí fàkàndàbá wà. Nítorí jẹ́ kí fìrà ọdún mẹ́lẹ̀ ìgbà fún ànábì Musa, jẹ̀mọ́ tí ìbá tẹ́ tọ́rọ máa fún ní mẹ́rin lóòótọ́. Tí ìbá tẹ́ tọ́rọ máa fún ní mẹ́rin lóòótọ́, kò rọrùn. Kó jẹ́ pé irú ọ̀rọ̀ báyìí ti tẹ láàrin Musa àti Fìrà gbà tí wọ́n ju Musa sí odò tẹ́ fọ̀sákọ̀tọ̀ ọwọ́ alùfẹ́ àwọn ọwọ́ àwọn ará ilé Fíráúnà ní àrẹ́bì Musa bọ́ sí ẹwọ́lọ́ ọlọ́ni àlùmọ́ sí bẹ́ẹ̀ fi sàdẹ́wò fún wọn إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين ọlọ́run àti fìràún àti àmẹ́nà àtàwọn ọmọ ogun wọn aláṣẹṣẹ ni wọ́n kò sálàṣẹ tó tó wọn lórílẹ̀ ayé ìyàwó fìràún obìnrin dáadáa ìyàwó fìràún obìnrin dáadáa ni ó ń sọ fún ọkọ rẹ̀ wípé kúrọ̀tọ̀ àìní ní ìwàlẹ̀ àmì Iri ọkọ ọmọ yìí èmi mo ní wàlákà àjọ nínà ojú kan ó ayé ní wàlákà ọmọ yìí ṣuṣu ojú ni fún mi àti fún wọn náà ayé ó ayé ní kàánà tùnádì záwòjà na ọmọ yìí tèmi wàlákà àti wọn àbí kó rọ̀tù àí ní àwọ́kọ̀ mi ọmọ yìí tútù ojú lọ jẹ́ fún mi àti fún wọ látàkùtòrò ó ní ọkọ̀ mi lọ́pọ̀ akújọ mẹ́pọ̀ ń pa gbogbo ọmọkùnrin ni má pa ilé o àṣà ìyọ̀nù káàdà ó ní ọlọ́run ọba lè fi ọmọ yìí ṣe àǹfààní fún wa kó jẹ́ pé yóò wúlò fún wa mọ́jà pọmọ ilé àmọ́pá àwọn ọmọ àmọ́pẹ́jọba rẹ̀ ń pọmọ ọkùnrin mọ́jà pa ilé ìlànà ti sọ fún àwọn èèyàn gbàtọ́ jẹ́ pé ànẹ́bì sọ̀tọ́là tí a lè máa sáré tíra ọlọ́dà ànẹ́bì tíra ẹlọ́dà bọ́ tíra ẹlọ́dà náà jù bẹ́ẹ̀ lọ ìtọ́lọ̀ bá fẹ́ dá náà ó dà ẹ̀dá tọ́lọ̀ bá fẹ́ dá bí ẹ̀ bá mẹ́rin oyún sẹ́jù bẹ́ẹ̀ lọ wọ́lá ìtọ́lọ̀ bá fẹ́ mú wáyé káàdìsẹ́ yóò lóògùn jẹ́ yóò kó ògùn jẹ́ yóò làgbo àjẹsára lọ́wọ́ jẹ́ gbogbo tọ́nà máa fẹ́ sẹ́yìn tí ó dápadà òsì kò sọ́lúwẹ̀ ó sọ fún ipé aṣọ àyàn fa ànàdẹ̀ ọlọ́run lè fọmọ ìṣẹ́wà láǹfààní orí ìyẹn ni wọ́n wà ìyá àdúgbì Musa ara rẹ̀ ọgbà lẹ̀mọ́ tẹ́bí abíamọ́ ara rẹ̀ ò gbá mẹ́pẹ́ á lè máa ṣẹlẹ̀ sọ́mọ tá a jò ó dò báyìí. كادت لتبدي به لولا أربتنا على قلبها الله بني tí e bá ṣe pa mú ẹ̀mí ìyá Musa dúró kì bá lọ ara rẹ̀ Musa tó bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ wà náà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ta ló mú ìyá Musa rẹ̀ àti gbogbo bá ti láyé ọ̀dà mọ́ sáré káàkiri ẹ ọ̀fẹ́ lògbò rẹ̀ owó rẹ̀ owó nánú ẹlòmíì gbogbo gbogbo gbà gbogbo ọgbọ́lógún wọ́n ti gbogbo ológun fún ìgbòló tí lọ́gbọ́lógún ẹlòmíì ni àwọn lórí òun tẹ́ orí rẹ̀ wúlò fún ọ̀nà lò tó bá wúlò fún ọkọ̀ ẹkẹ́lẹ̀ ní orí lò gbogbo tó sọ ẹlòmíì jẹ́ lẹ́bọ tójúbọ́ lé káàkiri máa wá tó sọ ọ̀nà káàkiri ẹlòmíì bá lọ lẹ́gbẹ̀ẹ́ títí wọ́n dádúró ẹ̀rákun ẹni lógun yín lò ẹni láti pẹ̀rẹ̀ kan ẹgbọ́n ogójọ́ ẹ̀rẹ̀ bá mẹ́rẹ̀ rí òsódì ní kí ẹ̀yà pẹ̀rẹ̀ fún

a sọ pé yóò ní lọ́ta ọ̀tá fìrà ọ̀tá Musa ń darí fìràhùn bọ̀ lójú fìràhùn Musa sì ń di dọ́bẹ́dì ọlọ́mọsára ìdọ́là sọ́rọ̀ abẹ́ fáwọn náà وقالت لنفسه فقالت هل أدلكم على أهل بيت يكفرونه يكفرونه لكم وهم له ناصحون àbí Musa ó wà lákàtà Fìràún bá ọlọ́run kádàrà kó gba ọyàn lẹ́jù ẹni kẹ́kẹ́ títí títí àbúrò ya Musa ó tó rẹ̀ ọwá ohun tí kó ojú àwọn kẹta lé fọ́mọ̀ yín lọ́yàn tẹ́ ìyá ẹ̀ ọkọ̀lá sí ọ̀hẹ́ mẹ́wọ́ ọlọ́run ọlọ́run bá sún gbogbo ọyàn pátá léèwọ̀ fún kò jọ gbà ọ wá dápọ̀lá sákàtà àwọn tó ní subhanahu wa ta'ala. فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون. ọlọ́run fi ẹ̀dùn ìyá Musa nú àbí Musa nú ayé lọ títí títí tó fi dàgbà díẹ̀ nígbà tó dàgbà díẹ̀ ìṣẹ̀lẹ́sẹ̀ láàrin àwọn méjì àbí Musa dá sí ọwọ́ ẹnìkan nínú àwọn méjì tó jẹ́ alátakò فوجد فيها قال ضيفه الذي من شيعته على الذي من عدوه فركزه موسى فركزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان Àbí Musa ìgbà tó rìn lọ orí àwọn méjì tí wọ́n ń jà. Ìkẹjẹ́ ní ọ̀rọ̀ Bànú Ìsìràílì, ìkẹjẹ́ sí náà Bànú Ìsìràílì, ìkẹjẹ́ Bànú Ìsìràílì wọ́n ń bí àrí Musa ipé, ìbọn Mọ́sílẹ̀ ni wọ́n, wá rẹ̀ mí lọ́wọ́ lórí ẹni tó ń bá mi ń jà tábí musa ṣe kàfọwọ́ kan pé wọ́n bá ní kejì jàmá bó ṣe fọwọ́ sí ẹniyẹ́dẹ̀ musa ní iṣẹ́ èṣù rẹ̀ o èṣù ọ̀tá èèyàn tí kèé fẹ́ kéèyàn rí tẹ́rí yóò bá tẹ́kọ́ sọ pé ohun òjẹ́ ẹni tí ò lè jẹ́ ológun rẹ̀ gùn èṣù ọ̀tá rẹ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀kọ́ mọ́ bájà rẹ̀

tọ́bà ní kọ́lọ máa jíṣẹ́ àà àti Musa wọn sọ fọ́nà pé ìwọ̀ náà ìmọ̀ lọ jíṣẹ́ láàrin àwọn tó yẹ pé mo ti pa nìkan rí nínú wa ẹ̀mí ti وأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال فلقال كلا فبعنا بآياتنا إنا معكم مستمعون فأتنا فرعون فقلنا إنا رسول رب العالمين أنا أرسلنا على من من إسرائيل قال ألم ربك فينا وليدا الشاهد لذكرنا من عمرك فيه أنا ما قاعد يرسل الشاهد مفلو غغان ادو Ọlọ́run ní pé ìdẹ̀wì ìlà Fìràún náà wùtọ́ ẹ̀pàdà bí àdímọ̀ náà jẹ́ àti ọyọ́ yà. Ọlọ́run ní ẹ̀lọ́sọ fún Fìràún ẹ̀pẹ́ sí tọ́lọ́n pé alẹ́kẹ̀ẹ́ ilẹ̀ àwọn tàzàkà ní tó dájú fún ní ìsìnkú kọ́ ọmọ sàfọ́mọ́ ara rẹ̀ tó sì pé ọ ní pé kò tẹ̀lé ọ̀nà mẹ́rin ní kí n fọ̀nà mọ́ pàtàkùtà kọ́ ọdẹni ọlọ́run Musa ó kó fi àmì tó lágbára ran Fìràhùn láti jẹ́ kó gbà. Bàtà sábà wà á sọ bàtà sábà Fìràhùn pé Musa nírọ̀ wà á sọ wà á sọ bà wo. Ó sì yapa ọlọ́run látara ìyapa òjíṣẹ́ ọlọ́run tó yapa. Ìtó bí ìyapa yẹn nígbà tàbí bí Musa tó wà gbogbo rẹ̀ láti sọ pé wọ́n kọ́ gbé inú odò, wọ́n padà àwọn èèyàn gbé, wọ́n padà láàrin wọn. Nígbà tó wá dà lẹ́jọ́ ọlọ́run ọba tẹ́, sọ́lọ́run wá ní kí Musa lọ́mọ ìjíṣẹ́. Ẹ̀yà gbogbo tí Musa ń قال ألم فينا وليدا Kùrán sọ pé, ìtí ní bàtẹ̀ fẹ́ gbàfẹ́ nìkan bó jíṣẹ́, Alam nurabbika fina walida. Ó ní ṣé àwa kọ́ láàrin wọ Fir'aun sọ́rọ̀ ṣọ́rọ̀. Àbí? Nurabbika fina walida. Àwa ni a rẹ̀ ọ́ láti gba pọ̀ wà ní àwàlárí ọ́. Lẹ́bí tàbí ó sì lọ ti ẹn ti ẹ nínú ìgbésí ayé rẹ pẹ̀lú wá ẹwòtàn. nkẹ́kẹ́ wo. Ó náà wá ìkọ̀sán tó dáwò. Ìtọ́ dáwò ní pọ́sẹ̀ gíní. Ọpa àyàn, tàṣọ́lẹ̀ kan, nígbàtà àwọn méjì níjà tó nìkan. Ẹ ìdí mẹ́ta

ẹlòmíì tí òjò gba súnà ní ẹ nínú àwọn àgbàlagbà dáàbò mi ò fi gba súnà ládùúgbò wọn ni pé àwọn ọmọ tó jẹ́ pé wọ́n lọ́gbà tí wọ́n bí wọn iná ń sọ wọ́n gbà tẹ́fẹ́ ya wọn ìní wọ́n sọ tẹ́lẹ̀ sọ̀tàn gbé dáàbò látòkèlélẹ̀ báyìí màtọ́lọ primary school màtọ́lọ secondary school lọ́tọ́lọ gáfrútù tó jábọ́ lórí igi tọ́lá lápá wọ́n mọ gbogbo òtọ́ ẹlẹ́gbà mọ́mọ̀ àdúgbò wọn so tí gbọ́mù bá sọ ọ̀rẹ̀ ẹ̀ta ní ilé ìgbàlóòdẹ́ àwọn ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ máa jẹ̀ rẹ́fẹ́ yóò jẹ́ báwọn ẹgbẹ́ rẹ̀ ألم نربك فينا قالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون jẹ́mẹ́ ẹjẹ́ sọ́ra gbogbo ẹni tọ́lọ̀run bá ti rẹ́rúsẹ́ ẹ má pìtà wọn ẹ má ṣe kí ẹ dáhùn ẹ má pìtà ẹ má pìtà àwọn ẹni ọlọ́run ẹ má pìtà òjíṣẹ́ ọlọ́run ní àìdá ní ìkọtọwọ́ wọn ìfẹ́ patọwọ́ wọn ti gbé ẹwọ́ ẹgbẹ́ àwàjẹ́ àmà sọ̀rọ̀ sí musa wà ìdókòbá fẹ́rẹ̀ àwọn ọmọ ó ní alamdọ́rọ̀bíkà fíìnà wà ní ìdáwọ́lá rí ọ láàrin wa wàlá bísta fíìnà òmìnirka sílé ó ti ló tó pọ̀ nígbésí ayé rẹ̀ wà fàáta fàáta kalẹ̀ ti fàájì ó ti dẹ́ nǹkan ó dẹ́ mẹ́wàá nígbà tó náà máa sọ kò kí àdúgbò sábùbà náà ó fọ́ gíláàsì lé bàbá kìíní ká àyè ah, máa ń sọ orúkọ máa nípa àwọn èèyàn náà kọ́dà bí nǹkan yorùbá àti òkú burú tó ó mẹ́rin àwọn sára tó yẹ pé ó lè ní ọmọ ń dáná tẹ́lẹ̀ mọ́ ń dáná ẹ̀rọ̀nà wálé yẹn dáná bí àwọn amúrọ̀bà afọ́wà fún bẹ́ẹ̀ ìgbàríyà ṣẹ́ta bá ń tó wájú ọ̀nà ọlọ́run ń sọ ọkọ̀ tẹ́ra àìmọ́ ìyọ̀rọ̀ lámán kò tí ní pọ̀ rẹ̀ ẹni ká rẹ̀ láti lọ́wọ́ kòtò wọ́n kò sọ́rọ̀ fúdánù bá mi àfá dámidára ẹgbọ́ ẹni kí sọ bá ń àfẹ́ ní tó bá jẹ́ pọ́nà sí kára ìparumọ́ ọlẹ̀ yà bùtù so fìràáùn ìtò fa pàkánzábà wà á sọ ìtò fa nìyẹn wípé ó mọ ìtẹ́ fìràáùn ó mọ ìpìlẹ̀ rẹ̀ ọ̀rọ̀ yẹn wọnú ìtí bí ìtẹ́yẹ lọ́pọ̀lọ́ rẹ̀ lọ ó wá pa Mùsá níta fàkàzábà ó bá pè ànábì Mùsá nírọ́ wà á sọ ó sì yà pọ̀ ọlọ́run ọba rẹ̀ náà. fàádùkùnmá adìbàrọ̀ yà sáà. tó ń bà adìbàrọ̀ yà sáà ó wá pè lọ́nìkan adìbàrọ̀ lọ́ba kọ ẹ̀yìn báyìí yẹ sáà bí bá ń lọ fàáṣàrọ̀ fanáàdà. fàáṣàrọ̀ fanáàdà. fàáṣàrọ̀ ọba lọ jẹ́ma àwọn èèyàn ẹgbẹ́ lọ lórí ẹgbẹ́ fanada fanada tó kó àwọn ẹ̀rọ ẹ̀rọ àgbàmí ẹ̀rọ ẹ̀mẹ́gbọ́n tí ilé ìgbàmí sọ́sá musa ẹ̀mẹ́gbọ́n tí sábà mi sọ́sá im sọ pé àmẹ́bí níwájú ti ànílájú èmi tẹ́ èmi tẹ́ mi ló gbé dàgbà fanada ọwá aṣara ọkọ̀kọ́ kún àwọn èèyàn jọ fanada ọwá pèpèpè kí ló wá pèpèpè أليس لي مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يفيني ọwọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ànábì Musa láìdá fáwọn pé ẹ̀rọ ìgbà mi ni ẹjọ́ ẹ̀yẹ́ra mi sọ̀rọ̀ sẹ́yẹ́ lọ́wọ́ ìgbà mi lọ tí ẹgbẹ́ ni tí ẹ̀sáwó ó yẹn أواني فقال أنا ربكم الأعلى onítọ̀ bí mo wá sọ bá jẹ́ wáyé yí ẹ̀yẹ́ra mísọ ẹ̀gbó tí kó wọ́n jọ o ni a فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى قوله تبارك وتعالى فأخذه الله نكال الآخرة والأولى ọ̀rọ̀ méjì ni àwọn afọ́nimọ̀ tẹ̀sílì sọ lórí ilé أخذه الله نكال الآخرة والأولى الآخرة بمعنى الآخرة والأولى بمعنى الدنيا ورخدي wípé akọ̀dàwó lọ́wọ́ nàkẹ́lẹ̀ al'áfíìrọ̀tí wọ̀lúùlà ọlọ́run bá wá gbá fìrà ó náà mú nígbà mú nàkẹ́lẹ̀ èyí tó lè kókó ní ọjọ́ talkiyama wọ̀lúùlà àti ìgbàmú tó lè kókó ní títayé náà

fìràwọ̀nà ti sọrú ẹ̀ ní kọ́sọ̀sù lọ́wọ́ lọ fún àyà kọ́sọ̀sù wá ní kọ́sọ̀sù tẹ̀sí kú lẹ́gàn yàbí àyà bí tàtí kankan ọ̀kọ́ra fìràwọ̀nà àyà tàtí ọ̀kọ́ra fìràwọ̀nà yà yọ mẹ́rẹ́wò máa ní tùnà وإني لأظنه من الكاذبين وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقظ لي يا هامان على الطين فاجعلني صرحا لعلي أطلع إلى إله موسى Àbáwọn ọ̀gbẹ́gbẹ́ ó ní ọ̀rọ̀ tí Fìràwọ̀n sọ níjọ́ náà, ó sọ pé yá yọ ìmọ̀lá gbogbo èyí dájọ́ tẹ́ jẹ́ àsọmọgbè láàfin. Máa ní ọ̀tọ̀lẹ́kùn ma alimtu lakum min ilahin. Kò sí ọ ẹ ní ọlọ́run bá mí ìbóṣe tún nìyẹn ẹ ní ọlọ́run ọba mi bí kí àwọn sọ fọ́mọ pé ìmọ̀ bàbá mi fọ́ ṣe pé ní sọ́lá àdúgbò ní bàbá mi rẹ̀ nù abẹ́ẹ̀kọ́ ni so ìmọ̀nà rẹ̀ ní pé láti pàwọn ọ̀gá tó máa ń gbé ní máa ní ìtùlẹ́kùn mi ní ìláyìn pẹ̀lú mi ò mọ ọlọ́run bá mi fún yẹn pé ẹ̀ ní ọlọ́run bá mi ìtọ́ sọ ọsọ ó sì gbìyànjú olóòfẹ́ gúsọ́mọ̀ lọ bọ́lọ̀ ọ̀fẹ́ bọ́lọ̀ Musa ìtàrí jùlọ rẹ̀ fáwọn ọmọ àbámẹ́sọ̀ ayé àwọn amẹ́sọ̀ jòun lọ ọ̀rọ̀ yẹ́ ọlọ́run fílẹ̀ lórí subhanahu wa ta'ala ọlọ́run ẹ̀fílẹ̀ ogun ẹgbẹ́ sẹ́pẹ̀lẹ̀ ọ̀rọ̀ bá sọ ẹlọ́run ẹ̀fílẹ̀ nígbà tó wá sọ pé faqala ana rabbukumul a'la fàkọ́lá tó wọ́n tó tó ti fi gbogbo lílẹ̀ wọ́n ti gbogbo dáadáa bá fìrà ọ̀nà tó wá ní pàkátàbà á sọ tí ó wá gbà tó tún wá láyà láti kọ̀yìn sí òjúṣe ọlọ́run tó tún wá pètè pèrò lé lórí Ìgbà ẹ̀nà wá ní tọ́. Màá kọ́ta wúrúwá wù lẹ́kẹ́ lẹ́lẹ́ fẹ́rọ̀ tí wà ní òun ní, ní Súràwó. Omi tó ṣe dàbátọ̀ rẹ̀ nù ó dè mẹ́lẹ̀ bá nù. Èyí tó ọsọ ní ṣọ́tùlù kọ́sọ̀sì níjò òní tí mo fi bọ́. Àtẹ́rí tó ọsọ lónìí, ọlọ́rin méjì láti wá gbọmú. Àkọ́ta wúwọ́ òun kálà àáfírọ́tì wà ní úlá. Àáfírọ́tì èyí tó ọsọ ní Nazi Hajj wà ní úlá èyí tó ọsọ ní kọ́sọ̀sì. Ó jẹ́ ayé ń bì á gbọ́ mú ní ìdálímú tó le pẹ̀lú ìgbé ayé go onírọ̀rùn fọ́ wọ́n àákìrọ̀ àti tàlkìyàmù onírọ̀rùn fọ́ á gbọ́ mú ní ìgbámú tó le látara tó sọ níjò òní àtẹ́yìntọ́ sọ lónìí jẹ́mẹ́ ìjẹ́ ká sọ́rọ̀ pẹ̀lú ọ̀tá mọ́ sọ ẹlòmí ń bẹ yóò lè mú sọ́dọ̀ ilé wọ́n fi bù mí ó lè sọ́dọ̀ mi jẹ́ ìbò ẹ̀rẹ́ ni pé ilẹ̀ Yorùbá tí wọ́n bí wá sí àmọ́ ẹsẹ̀lẹ̀ bẹ́ ọmọ mi ń bẹ ó lè fọ́ àwọn oúnjẹ kọ̀mọ́mọ́dọ̀ nínú

tó ti wà nílẹ̀ tó ti ṣáájú ẹ̀ ẹ̀ wọn náà ah, ah, àsìkò ọ̀rọ̀ wa tó rẹ̀ sọ pé bẹ́ẹ̀ náà ni níjọ́ òní wọn àmà kà níjọ́ òní náà sọ pé ó sì lẹ́nu bébébé náà Allah subhanahu wa ta'ala ó gbáfìrà àwọn ọ̀nà mú pẹ̀lú ọ̀rọ̀ tó sọ ṣáájú àti tó túbára sọ yìí ó gbá mú pẹ̀lú ilé kókó ní ayé ń bí wàláyà ọlọ́run gbá mú pẹ̀lú ilé kókó ó dẹ̀ yóò dẹ̀ jẹyà yẹ́kùndùnkùn kọ́ ọmọ ẹ̀yà ọmọ yóò wà nínú àwọn aṣáájú àwọn lídà àwọn ẹ́dà nínú náà fìdáwọn nínú àwọn ẹ́dà sínú ọlọ́mọdá sínú wọn فأخذ الله wá ní iná fi ذلك لعبرة لمن يخشى ọlọ́pàá sọ fún yìí ẹ̀kọ́ ń bẹ ń bẹ fún yín làìbọ̀rọ̀ oyé ẹni láti kọ́ ṣe ń bẹ nímọ̀ ìyà kò ṣáà fún gbogbo ẹni bá ń páyọ̀ ọlọ́run ọba jẹ̀mọ́ gbogbo alkhashya yakhtalif min alkhawf alkhashya tó aw taqul alkhashya tó takhtalif min alkhawf a sì tó bá rẹ̀ ní àwọn فكيف الخشية الخوف مع العلم الخوف مع العلم ìtàpẹ̀ ní kásíà ó ní ìbẹ̀rù tó wá wá pẹ̀lú ìmà pé mo ń bẹ̀rù ọlọ́run torí mo nímọ̀ nípa ọlọ́run kọ́ọ̀fù nǹkan tó yọ̀ ọ̀mọ̀ nípa rẹ̀ èyẹ́ ṣe kí èyẹ́ lè bẹ̀rẹ̀ ọ̀nà òṣè fún ilápòjúwe èyẹ́ lè mẹ́gbọ́ lápọ̀dọ̀lá èyẹ́ kàn gbọ́ ariwo táwọn èyẹ́ kàn sáré bọ̀ láti títí àárín tí ó lé wọn àtọ́wọ̀ mi kí láti kí sàtọ̀kú ti sọ́ burúburú ẹlẹ́gbẹ̀ẹ́ tí ìmọ̀ tí àwọn ará dọ́kṣẹ̀ mẹ́mọ́ tó ṣẹlẹ̀ ọ́ fún nù kèéṣe kọ́ṣíà kọ́síyà kó tó lè di kọ́síyà yóò ìmọ̀ ó papọ̀ sílá الخشية تختلف بماذا؟ من القوم والخشية مقرونة بماذا؟ بالعلم الله أبني أخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لإبرة لمن يخشى أخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لإبرة لمن يخشى أولا يا أبو قسم بنبي عدو ينبنبي لمن يخشى سنبني ما بمتع صغر لبا فرانا سي موسى يولا قومي Ẹ̀kọ́ ọ̀rẹ́ ìpẹsẹ̀kọ́ ìjọba. Ẹ tó bá ní máa

أنتم أشد خلقا عن السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج سحاها والأرض بعد ذلك دحاها ẹ̀rí pé jẹ̀mọ́ kí ọlọ́run bá búra lé lórí ní sọ́tù nàìjíríà àkàǹkàlọ̀ ẹ̀nà àrẹ́jì ẹ̀ẹ̀dáhùn jẹ̀mọ́ àwẹ́ngbò yìí èmi lẹ́yẹ káàrẹ̀ mọ́ gbàmí. Olúgbó ní àwọn ìdí níwájú bá. Àbẹ́sọ̀ ọ̀rọ̀ àpá ṣẹ́ra. Yàkúrú náà iná lámàrúgbòdó lẹ́bẹ̀lẹ̀ àṣírà. Àìdà kún náà ìrọ̀ máa tó búra lórí inú wá fi ọ̀rọ̀ Fìràún là láàárín. Ó fi ọ̀rọ̀ Fìràún, ó fi lá ní àárín ọ̀rọ̀ fìràúnà láàrùsùlọ́ ọlọ́run fi ọ̀rọ̀ fìràún tó jẹ́ tọ́ọ̀gì ọlọ́run bá fi láàárín ọlọ́run wá fẹ́ pa ọbẹ̀ káfì ẹ̀ síkí nà ẹgbẹ̀rọ̀ tán gbogbo olè bèèrè pé asọ́nà ah, kí a mọ̀ ló sáà dẹ̀ ọ̀rọ̀ fìràún àti músáà ah, tó wá já ní ààrẹ lọ nà ẹgbẹ̀rọ̀ tán mo fẹ́ kẹ́ ti bí yíó kẹ́kọ̀ọ́ kéti yí là wípé bóòrùn rẹ̀ yàtọ́jù tó lè yàtọ́jù tó fìràánù kò sẹ́ni tó lè yàtọ́jù tó fìràánù mẹ́ lórílẹ̀ náà àwọn olùwúsọ àwọn tọrọ àbí tẹ́lẹ̀ àfáwà fún mẹ́bí ìdàbòwàbí sọ tó pè wọ́n ní márùn nínú wọn ọ̀gá ni fìràánù so ìwọ o gbogbo tọ́jú tó bá bẹ́ yà lónìí ọmọ tọ fìràánù lẹ́yìn ìdá làíbùrọ̀ tálẹ̀ mẹ́yàkṣá wọ́n bá ń bá ṣe fìràánù bó ti wá ṣeun àti ṣe wọ́n bó ṣe ọlọ́run wá padà sí ibi ọ̀rọ̀ alkiyama tí ń bá bọ̀. àrùn tó wọ́n ṣọ́dù kọ́lùkọ́ ní ẹ̀mí ìsẹ̀mẹ́. ọlọ́run ni àá ẹ̀tì ẹ̀dúró náà ẹ̀ ń sọ pé àyí nẹ́lámọ̀rọ̀ tó dúnà fìlà áfẹ́rọ̀ ẹ̀ ṣe tàbátì ọlọ́run tó wá lè dáwà padà láti wá dìpá tó wá kú ọwọ́ àpá àbẹ́ alọ́ sàárè Ọlọ́ni ẹ̀jẹ̀ ń wẹnu yín rọ̀pẹ́ sọ gbówì. Ọlọ́ni à ń tún máa ṣẹ́dù kọ́lùkọ́. Ọlọ́run bá ní sẹ́yìn gan ni dídá yín le jù ní àmìsàmá àbísẹ́mẹ̀. Bàdá ha táwọn ọlọ́run bá ta mẹ́bà sókè. Ọ̀rọ̀ mẹ́ أنتم أشد خلقا من السماء Ẹ̀yin èèyàn dídá yí ló lè jù ní, a mi sàmá àbí dídá sẹ́mà, bàbá àbúgbọ̀bọ̀ ọ̀sọ̀fẹ́ sẹ́mà mọ́ dún bá ó sì dúó digbí àkọ̀rí. Ó dúó digbí kò sópò mẹ́, kò sí kẹ́kẹ́ mẹ́, ẹni kálukú ẹ̀yìn tí ń kọ́lé ẹwà dúró jẹ́ fi múlé tọ́wọ́ bá ṣe kí ọlọ́run sì gbé sọ́nà dúró òfòpó sí àwọn kọ́mù àṣàkọ̀ kọ́lùkọ́ ní àríṣàmà bàdá rọ́pàá sàmúkà pàtàwàhà وأغطش ليلا خلق السماوات والأرض ولكن أكبر الناس لا يعلمون جماعة الله ọba ó sì làákàyè wa púpọ̀ nínú èèyàn àti sánmà èwo ni ẹ̀dá rẹ̀ káyà jù Ọlọ́rin àkọlùkù sàmàwà àti wọ̀n àkùbàrẹ̀ mẹ́kọ̀lù. Ó sọ kílẹ̀ rẹ̀, ọlọ́rin ẹgbọ́ láàmùtàkìdì ọ̀rọ̀ ni mo ń sọ fún yíó kó yẹ yí dáadáa o dídá sẹ́mà àti ilẹ̀ akíbàrù ó tó bí púpọ̀ ju gbá ti dáyàn lọ ìwé ìyẹ̀tẹ́gbẹ̀rọ̀ ń dọ́ ó yẹ gbẹ̀jọ́ ó ti gbá ó sàwó àtọ́ndọ́mọ́ sẹ́mà rí bó ti wà بنى لكم بلا عمد سماء بنى لكم بلا عمد سماء وزينها فما فيها فطور وزينها وما فيها فطور وزينها وما فيها فطور torí máa gbé ẹ̀sí làákàì. ìlà máa gbé sí làákàì pé bọ́lá bá ti púpọ̀ lọ́rọ̀ bọ́lá wọn jẹ́ máa gbé sí ọlọ́run dáṣẹ́ náà kò fòpó sí ara ń sẹ́ ẹ̀sá dára إلى عمده سماء وزينا فما قدور وزينا àti ẹ̀yọ́mọ̀nìyàn ilẹ̀ sí ìjùgbogbo dáadáa àántù máa ṣẹ́dọ̀ holkan àmìsànà ọlọ́nà ẹ̀dú ó sẹ́yìn ilẹ̀ rò pé ìdá ilẹ̀ rò kó kàǹkàjù àbíjísẹ́rọ̀ ọlọ́run yẹ pẹ̀lẹ̀ wà bẹ́nu pé kí ni kí ni gbogbo akọwò lẹ́ ń ṣe ìdáńdá ayé àti tàndà alápàárí ayẹ́jẹ̀rà agbèjì ránlẹ̀ láti kan bí ẹmú oṣù gbé àjẹ́ kí ni kẹta ní tàbí gbẹ́lẹ̀ tàbí mẹ́yìn tàbí ọ̀pọ̀lọ́ ilẹ̀ ọ̀rọ̀ ní dídá sẹ́mà àti ilẹ̀ akíbar ó tó bí ju dídá yẹ̀ lọ wọ́n lọ pa sọ́tọ̀ gáfì rásù gáfì sọ́tọ̀ gáfì ayà 57 lọ kà lọ́n sọ clearly wípé dídẹ́dà sẹ́mà àtìlẹ̀ ó tóbi ju dídẹ́dà ọlọ́ọ̀bá ní à tó máa ṣẹ́dù kọ́lùkọ́ náà ní sàmà bàná ha fún wọn ṣàdù kọ́lùkọ́ náà ní sàmà bàná ha rọ̀fà ọlọ́wọ́ bá ní rọ́fà àsàmùkáhà fàṣàwàhà rọ́fà àsàmùkáhà fàṣàwàhà ọlọ́wọ́ bá ní agbé sàmùkà ayáyé sákùfà fàṣàwàhà sẹ́mà ẹ ajẹ́kọ́ ga òkè rẹ̀ ẹ́ ìdẹ́lẹ́lẹ́ ọgá tẹ́gbẹ̀ ẹ̀lẹ́ fọ́ọ̀kàn fàṣàwàhà sì ṣe ní dọ́gbandọ́gba yà ní òsìrì kẹkẹtẹ́lẹ́lẹ́ pé ó ti lúmbí òwe eh, sọ́mọ́ رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها وأغطش ليلها ọlọ́run bá ní kẹrẹ lè mẹ̀ pẹ́sẹ́mà ìmọ̀ ń bẹ̀ẹ́mẹ̀ ọlọ́run ní adúkọ́ṣà

Eke ẹmọ ronú sí ẹkẹmọ ẹwọ sẹ́mà kẹmọ ronú sí àwọn tọ́nà bìtìmẹ̀. sẹ́mà kẹsì bẹ́ẹ̀ kẹmọ ẹgbẹ́ sẹ́mà sẹ́mà ẹmọ ẹwọ sẹ́mà ẹkẹmọ kíyè sáwọn ẹmọ rí ẹmà. nígbà tó yá gbogbo ẹ̀ ló mẹ́rẹ̀ tí gbogbo mú wa gbogbo ẹ̀ lórí rẹ̀ ó tún yá ó tún ìnáwó àti nígbà àwọn ilé ìwọ̀n gbà tó rùn náà ẹmẹ́ ẹ̀fẹ̀ ẹmọ lọ subhanahu wa ta'ala ẹni pé sọ́kà kan wà mẹ́ pé ọkọ̀ ìjẹsọ mọ́ máa ṣèrònú máa ronú sí àwọn tó wà lára sẹ́mà léèmà gbogbo orígun rẹ̀ ó lè mọ̀ káwá kíbọ̀ àwa kọ́ọ̀dà tó tó ń tàtà wá jádó. ọlọ́run bá tó àwọn ọmọ bá dáadáa ní kàdà ha ha àwọn onímọ̀ tafsir imamullah wọ́n ní só túnmọ̀ sí pé ọlọ́run kọ́kọ́ dá sọ́nà kó tó lálẹ̀ rárá ilẹ̀ lọ́run kọ́kọ́ dá jẹ́mẹ́kẹ́ lọ́run kọ́kọ́ dá ẹ̀ dáhùn ilẹ̀ lọ́run kọ́kọ́ dá kó tó dá sọ́nà ní fúsì láti ṣọ́tọ̀ fúsìlà ṣọ́tọ̀ fúsìlà gbogbo dáa mùsùlùmí sọ ẹ̀rí

bó ṣe dá ilẹ̀ àti sẹ́mà. Ẹ̀yìnkún látẹ́kùrù nàbí ìrẹ̀lẹ̀ ìkọlọ́kọ̀lọ́ àrùdọ̀ وتجعلون له أندادا يقول يا آدم رب العالمين قل قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين الله ليه يا تكفرون سبما تكفري بالذي خلق الأرض في يومين ebe ما takwen to da fún ọjọ́ méjì ọjọ́bẹ̀ ìrọjọ́ mẹ́ gbogbo lẹ̀kẹ́sẹ̀ bàdàrà ń sọ o ìsẹ́ bàdàrà àṣọ nàìjíríà gbogbo tí ń jẹ́ ilẹ̀ pátá ọjọ́ méjì lọ fìdà subhanahu wa ta'ala Lẹ́yìn ìgbà tó dá ilẹ̀ fọ́jọ́ méjì tán, ọlọ́run wá fi bẹ́ àwọn òkè ńlá ńlá فبارك فيها وقدر فيها أقواتها في أربعة أيام gbogbo òkè àtàwọn tọ́lọ̀ fẹ́ fi sí orí ilẹ̀ ẹjẹ́ gbọ́ yóò àríyẹ dẹ́líkẹ̀tì o lè sí bẹ̀yẹ tó gbogbo pé o fẹ́ fi òkè sí o fẹ́ fi àwọn kan tí ó fi sí orí ilẹ̀ ó ní àrùbáàtà àyà ó ní fún ọjọ́ mẹ́rin má sì tú o má jẹ́ kí ni tọba sí ọkọ̀ bá pẹ̀lú ọjọ́ rẹ̀ tọba sí mẹ́mẹ́jì orí mélòó ọ wà bèèrè yìí pé bóò ni dídá sọ́mọ̀ wá ti fẹ́ lé so díẹ̀ ní sí àwọn ọmọ ìdàsíwà sọ pé nǹkan tí ń sọ ni pé ọ dá ilẹ̀ fọ́jọ́ méjì àwọn nǹkan tó wá dá a ṣe lórí ilẹ̀ àti dídá alẹ̀ àti fífi àwọn òkè mẹ́fà àdíjọ́ mélòó sóyé ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا صاعين فقضاهن سبع سماوات في يومين فقضاهن سبع سماوات في يومين Dárí pé bó ṣe kọ́ sí àkọ́kọ́ sọ pé ó dálẹ̀ fọ́jọ́ méjì, ó wá dá àwọn ọ̀rọ̀ wá sí àwọn ọ̀tọ́rọ̀ àwọn òkè yẹ fọ́jọ́ mẹ́rin lórí mélòó mẹ́fà. Sọ bá dákẹ́dá òòrùkú ti jẹ lọ rẹ̀, àwọn àdára káyà tó tẹ̀lé. Ó wá dá wípé wà lẹ́dí kọ́lákọ́lákọ́ máa fi àrùn jẹ̀mí àtún mẹ́sítáwà ilẹ̀ sàmà fọ́sàwà ó nà sábà sàmàwà àwọn bìkan tó sọ wípé ọ̀dà gbogbo ẹ̀ fún títàtà àyàn ọwọ́ lọ gún wà ọjọ́ mẹ́fà ló fi dá gbogbo ẹ̀ ọwọ́ lọ gún wà lẹ́yìn ọjọ́ kẹfà subhanahu wa ta'ala sọ tó wá jẹ́ mẹ́jọ bóòlù tí wá kó ọjọ́ mẹ́jọ àti mẹ́fà bóòlù tí wá pọ̀ sí ìgbàdúmọ̀ sọ so lọ́jọ́ pé tó bá lọ tú ọ́yà pé ọjà ìwà ọ̀rọ̀ wá sí àpò àpá àdájá وقدر فيها أقواتها في أربعة أيام. tó bá lọ tú pé ọdá òkè fọ́jọ́ mẹ́rin plus ọjọ́ méjì tilẹ̀ ó di mẹ́fà ó tún wá ní pé fọ́kọ́tọ̀ ó ná sọ́pọ̀tọ̀lá wá ti fi ìyàwó mẹ́rin ọjọ́ ọjọ́ mẹ́jọ kò síbi tó gbé yẹ̀wọ̀ sọ̀rọ̀fà sọ pé rọ̀rọ̀ ọdọ́dọ́ sí ilẹ̀ ilẹ̀ nìkẹ́ ẹmẹ́ wọ ẹjọ́ ẹmọ dání orí tàbí túnẹ̀sì àti yóò fi yé o ó dá ilẹ̀ nìkẹ́ fọ́jọ́ mélòó ọwá ẹsẹ̀ dá òkè náà sí àtàwọn nǹkan mẹ́rin tó ń bẹ̀ẹ́mẹ̀ fọ́jọ́ mélòó ó jẹ́jọ́ mélòó ọwọ́ ọdọ́ sọ́wọ́ náà fìdí ni o kí lọ́dún láti wá rẹ́ẹ̀dì pé ilẹ̀ kọ́kọ́ dá tẹ́lá bọ́lọ̀ ṣe tú ọ̀rọ̀ yẹn pàtó mọ́sọ̀ nípa sọ́mọ́ ó ní túmọ̀ ọ̀tọ́ mẹ́kọ̀ ọ̀rọ̀ pàtọ́lá túnmà lẹ́yìn ìgbàdá túnmà ìjẹ́ àtẹ́lẹ̀ túnmà fàkọ́tà túnmà sáwà ilẹ̀ sàrà ìgúnwà sódí sẹ́mà yìí wọ́yẹ̀ dùkọ́ sẹ́mà tó dáyẹ ó tó wá sọ pé fàkọ́tà ó ń ọdá iẹ̀ kí náà pé sẹ́mà méjèèje láàrin ọjọ́ méjì àwọn bá sọ wípé ẹ̀rù tí bọ́lá wọn bá ṣe tó yìí ọkọ̀kọ́ dá ilẹ̀ nìkan bàbá tó sọ ní sọ́tù nàìjíríàjì pé àkọ́rọ́jà náà Ìyẹn ò túnmọ̀ ẹ̀bọ́ ọkọ́sọ̀rọ̀ pàtàmà mìírí, ó tó wáyé sọ̀rọ̀ lẹ́ àbí, tí ẹ̀kẹ́ tí mo sọ yé. Ó ti dàrú àbí, àbáyé ṣe ọ̀tà. رفع سمكها فسواها وأبطش ليلها وأخرج ضحاها afẹ́mọ̀ ìwòlọ́n kọ́kọ́ dá inú sánmà àti kí ni a sì kọ́kọ́ sí mọ̀ pé ọjọ́ mẹ́rin lọ́nà fi dá sánmà ọjọ́ mẹ́rin ló fi dá ilẹ̀ ọjọ́ mẹ́rin ló fi dá àwọn òkè tó wà lórí rẹ̀ ó jẹ́ mélòó fún mẹ́sáwà àwọn sọ wípé ní sọ́tò fúsì láti àti jáde ọlọ́run kọ́kọ́ sọ dídálẹ̀ kó tó wá ìṣẹ̀gbọ́n sọ nípa kí ni ó sẹ́mẹ̀ mo ní nazi'at ọkọ̀ sọ̀rọ̀ pé à ń túmọ̀ ṣẹ́gbẹ̀ kọ́lùkọ́ àmì sàmà ọkọ̀ sọ̀rọ̀ sẹ́mà ó tó wá fẹ́ kí ni ó tó wá lè sọ̀rọ̀ ọlẹ̀ bọ́tẹ́ bá kéèsì tọ́lọ̀ ní sọ̀rọ̀ lẹ̀ níbi nàìjíríàtì kò sọ̀rọ̀ ní dálẹ̀ nìkan ó ní wà ẹjẹ́ sọ Yorùbá pé a ṣe lọ́sọ̀ pẹ̀lú àwọn mẹ́rìírí inú ọ̀sán olòkè wà inú ọ̀sán olájẹ́ pé kómìlè mọ́ jáde láti lulẹ̀ wà inú ọ̀sán ìrìnrúgbìn fèrè jáde láti lulẹ̀ gbogbo eléyìn lẹ́yìn dídá sẹ́mẹ̀ sóyé ìdá a sọ pé ọlọ́kọ̀ọ́kọ́ dá ilẹ̀ ilẹ̀ àṣẹ́ o lè gbé èso mẹ́kọ́sẹ́ kí o lè gbẹ̀rẹ́ ìkọ́kọ́ kí omi òsòkè nígbà ọwá àti kí ni ó ọwá dá sọ́rọ̀ nígbà ọwá sọ́rọ̀ tó káwàá ìtẹ̀sẹ̀ kí ni ó ọwá ẹ̀sẹ̀ jẹ́ kí lẹ̀ mọ́ wà láàrùbà bá dá dáadìka kí tó wá tó ilé yé ọwá ní àkúrọ́jà àkúrọ́jà mi ní àmà wà mọ̀rá kí tó sọ̀tà ara ẹ̀ wá sọ ìgbà náà lọ́wọ́ di pé ilẹ̀ ẹ̀sẹ̀ wá ní Abọ́jàrí máa wà màrà. Ìgbà náà lẹ tó lè gbí nǹkan lórí rẹ̀ tó tó lè jẹ́ èso tí ó jáde. Ẹlákùnsóyé? Kùrán bó ṣe rí ló. Abọ́jàrí máa wà Ẹjá lọ àpójú ìtayé. Tí a fẹ́ kọ́lé, sílé ọkọ̀ kọ́ra. Èyí tó lè ìbéèrè tó bèèrè tó

kùsáàgbèso òsómi jáde mẹ́ mọ́ wá fi sákùpù tó fi sẹ́bà dẹ́tẹ́ ọwọ́ á pé ọyẹ ká sílẹ̀ lọ́sọ̀ọ́ só yé jẹ́ mẹ́ ọkọ̀kọ̀ra lẹ̀ ọmọ bùbùláṣì yóò ọmọ bùbùláṣì nítẹ̀ ọmọ àfẹ́ ìdáwọ́sọ̀rọ̀ ayọ́ ṣe orí táìsì lórí ibi ẹni tó wájú níbi ẹ̀rọ sọ́rọ̀ ọlọ́run sọ́rọ̀ sọ́rọ̀ àti kó táìsì wà so tá nílẹ̀ sí gbogbo ẹ̀mọ̀ tọ́kì ọ̀rọ̀ táìsì lọ́rọ̀ táìsì àwọn sọ ẹ̀rọ̀sọ́ ti yé tó gbàtẹ́ yẹ̀ bá kọ́ lẹ́tẹ́ tílé bá ní sáfù tó bá ní òrùlé ọwá kú decoration àwọn àjọ yóò sọ pé bẹ́ẹ̀ bá kọ́ ah, lẹ́wàá akọ́sí wá tẹ́ sí báyìí akọ́sí gbé òsì wá lè bèrè akọ báyìí ọ̀run sọ wá wọ̀ tó bá dọ̀rọ̀ lákọ́ sí o ó lè kó wá lálẹ́ ẹjọ́ náà kó fi lánà sójú wíńdò ọ̀sẹ̀ ó bí ọ́ gbogbo ohun tó kù ó ṣe kí ni ọ̀ndára wọ̀n àrùbọ̀ bá ẹ̀dẹ̀ والجبال أرساها والجبال أرساها Ẹgbà náà fi sánmà náà síbẹ̀ tó mú dúró kúrò náà sọ àlàyé ìyàjí wà nínú sọ́tùwà náà. Ìbálà àrùsáhá. Wàlìjìbálà àrùsáhá. Òkè, òkè, òkè, متاعا لكم ولأنعامكم متاعا لكم ولأنعامكم Ọlọ́run ní gbogbo dáwà ṣe ẹwú Ọlọ́run subhanahu wa ta'ala ọba sọ̀rọ̀sọ̀rọ̀. Mata'a lakum wa lani'amikum. Abúdálà ti dákọ̀dà wá fòkè bẹ́ àfi kó yẹ omi mẹ́jáde mẹ́ àfi àwọn ẹrùgbìn dáadáa lọ mata'a lakum tó dé yín náà ní ẹ̀yìn tẹ́ ìsọ́gbà ní pé ànígbé ìdìdè tó dé ẹ̀yìn ẹ̀yìn náà ni. Mata'a lakum. Ó lè jẹ́ ìgbáyé gbádùn yín wálé àti báwọn ẹran kẹ́ẹ̀nà lè rómi mú ó lè léwé jẹ ọlọ́ni gbogbo ń táà torí ẹ̀ fi ẹ̀sọ́ sí ara lẹ́mìí ọ̀dà débi ọ̀bá tó sọ pé kápítẹ̀ mi nè mímọ̀ lẹ́rán sórí ilé tí ò ní wíńdò àwọn ọmọ ìwọ́n kọ́ ẹ̀fọ́ bẹ̀rẹ̀ والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها كل زوج بهيج إذن ọlọ́wọ́ bá ń sọ iye láti jẹ́ àmà wípé gbogbo ilé àtúnṣe wá dá sọ́nà wọ́n ti dálẹ̀ ilé àti gbogbo ó yẹ ẹ́ ó tóbi ju dídá àwọn ẹ̀lọ́ gbogbo ilé ìrùté èèyàn ẹ̀rọ pẹ́tọ́kọ̀ fi dá sọ́nà ádámà máa jẹ́ ádámà ó sì dá inna mẹ́tàrà ìsà ìdàlá ọmọdé ádámà kọ́lọ́tọ̀ òun ní ìgbọ́ọ̀dẹ̀ fún ọkọ̀ lọ́nà òun ọgbà yagun àwọn ẹgbẹ́ abẹ́rẹ́ ibi ìrúgẹ́ ṣẹ́gẹ́ ó ti clear ẹnìkan ẹ́ ọ sọ pé ádámà òkè ádámà máa jẹ́ ádámà ó sì fi ó sì fi yẹ pẹ̀lẹ̀ lọ́dún fún máa jẹ́ ádámà ó sì jẹ́ ádámà eléyìí ó lo tó mẹ́fà lórí ẹ̀sùn bá náà tà yẹ gan going by numbers of days ṣẹ̀pá ti wulẹ̀ máa ń sàgẹ̀kù abẹ́ẹ̀kọ́ lọ́wọ́ àsọpọ́lọ́wọ́ ní gbẹ̀ọ́dì sọ́rọ̀ wà níbẹ̀ yìí rẹ̀ ọlọ́wọ́ ní fàídà jẹ́ àti tọ́mẹ́tò lèkú lérọ́ fàídà jẹ́ àti tọ́mẹ́tò lèkú lérọ́ يوم يتذكر الإنسان ما سعى الله بارك فإذا جاءت الطامة الكبرى الطامة ومعنى القيامة alkubira torípòkò ẹ̀kìyàmà kó rí sílísì ọlọ́rọ̀ bá ní tí alkìyàmà ìyá ńlá bá dé èyí tó tóbi jù mẹ́ àwọn àfọ́nìmọ̀tẹ̀ ṣe wọ́n torí ẹ̀ ní pé alkìyàmà ìwọ́n tó láyé ò parẹ́ bọ́wọ́ rí ayé ò parẹ́ ṣùgbọ́n káyé tó parẹ́ lójijì tí ayé lè kọ́kọ́ parẹ́ mẹ́ وإذا جاءت الطامة الكبرى ẹni tó bá ti kú wọ́n ti ráyé jẹ́ ti parẹ́ wọ́n tó láyé ọ̀parẹ́ mọ́wọ̀ nílò ọba kọ́ àǹfààní parẹ́ kẹjọ ọkọ̀ tí ọkọ̀kọ́ parẹ́ mẹ́ káyíká tó parẹ́ lójì dígẹ́ tí ọkọ̀kọ́ parẹ́ mẹ́ ayé parẹ́ tọ̀ àtúparẹ́ mi wústọ́ òun ti ẹ̀wọ́n ni kí àwọn èèyàn kẹ generation kan kí wọ́n kú kámọ́nà ẹ̀kẹ́ nínú generation yẹn bá àwọn tó láyé láyé 1904 nǹkan 1904 1904 bó o lè rí láyé ah, ìyá mẹ́ wústọ́

ọlọ́run ti wá pẹ̀lẹ́ jọ́nà. Yàwùmọ̀ yàkọ̀dá kẹrù ní ìsánú máa sáà. Ọlọ́run ọjọ́ náà yàwùmọ̀ ọjọ́ tàbí sọ fún ìyàtọ̀dá kẹrù ní ìsánú máa sáà. Gbogbo ìtí ọmọ ènìyàn tó gbélé ayé rẹ̀ ṣe pátá ilé ọmọ rẹ̀ ti fúnra Yàwó yàtàdákẹrù ní sánù máa sáà. Ó tó ṣe láyé, ó ṣe kọ̀rọ̀ ní ó ṣe gbangba ní owó ẹ̀rọ bàbá ṣe ní ó gbogbo ẹ̀ yàtàdákẹrù ní sánù máa sáà. Ọmọ ènìyàn mọ̀ ẹ̀rẹ́ tí fúnra rẹ̀ lójú ẹ̀ẹ́sẹ̀ níwọ̀n àti sàfẹ́, ah, mo ṣe báyìí, mo ṣe báyìí, mo ṣe báyìí, yóò mọ̀ pàtẹ́nu jẹ́wọ́ so kò sí mi ìrẹ́ tí ò ṣẹlẹ̀ إن الذنوب التي قدمتها كتبت إن كنت ناسيها لن الله إن كنت ناسيها لن ينفع الله kálukú mọ́dá ilá àmọ́dẹ́kò nílò káàkiri ẹ̀dàdá kan ìsáàdùmọ̀sá bóò bá jẹ́ gbogbo ẹ̀ kúlá ìsáyà jamna ọ̀tọ́rọ̀ fẹ́ ọ̀nàkè ọ̀nàkèjì láwọn yọmọ kìí yàwó ìwé ìwé iṣẹ́ rẹ̀ ó ti fi ó ti wà lára rẹ̀ wó yọjá ní fọ́nrán kò sí mo ti gbàgbé ń bẹ̀ ó rẹ̀ sí ẹ̀tàdẹ́kẹ̀rù ìsáàn mẹ́ta ọ̀nà àbúgbà ìkìyàmẹ̀ bá ti kéré tó yìí

يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى وبرزت الجحيم لمن يرى ọjọ́ ìkìyàmẹ̀ yẹ́rọ ń sọ àwọn tẹ́ mọ̀sẹ̀lẹ̀ ń yọ́rẹ̀ lọ ọmọ ni yọ́ máa rántí tó sáyé ṣe wọ́n wà máa iná jahannam àwọn mọ̀sẹ̀lẹ̀ rẹ̀ iná jahim yóò máa wá bù wọ́n fi hàn wọ́n nímọ̀ ìyàrọ̀ gbogbo máa lójú lé mọ̀ rí ìnáre o ìnáre kẹ́ sí ẹgbẹ̀ òkùn iléeṣẹ́ brẹ́dì wọ́n ti ra káàpù òfún sí nìkan wọ́n dàpọ̀ ní lónìí wá sí òkùn yẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe náà jẹ́ ṣe ìjọra ọ̀rọ̀ ṣàánúwájọ́ náà ìtumọ̀ ìrìn náà ni pé wọ́n fi àwọn àfáà mi sọ yí pé bóò ni ó ṣe jẹ́ gbogbo ẹ̀ ní ọmọdún ni pé àwọn mọ̀láíkà 70,000 ní àdíjà bẹ́ẹ̀ ni Mas'ud ìní wọ́n lọ mọ ọwọ́ wá ọlọ́run nìkan lọ wọ́n náà ní ẹ̀rọ látọ́rọ̀wọ́n náà lọ́nà gbogbo ìgbà ẹ̀rìnà jẹ̀hì fún mọ̀látọ́rọ̀wọ́n náà àìyàn ọlọ́mọ̀ṣẹ́wálẹ̀ rọ́nà wọ́n lọ wọ́ wá ní ọlọ́run nìkan àwọn mọ̀láíkà 70,000 ni wọ́n wà lọ́mọ ẹwọ́ kéèsè pé ní wọ́n wọ gbogbo ẹwọ́ òun gẹ́gẹ́ ní ẹnu 70,000 tí wọ́n ti fà ní ẹnu kọ̀ọ̀kan 70,000 mẹ́lẹ́kà náà wà pa inú kẹ́ aṣọ́kẹ́tẹ́ se nígun mẹ́rin tàà sọ pé 70,000 mẹ́lẹ́kà náà dùn bí sọ́tàrà mẹ́lẹ́kà náà dùn bí sọ́tàrà mẹ́lẹ́kà náà dùn bí 70,000 láì ẹ̀yẹ́ tẹ́ bá mọ̀ sí ìrọ̀dára ẹ̀bá wá sí ẹjọ́ jẹ́ 70,000 70,000 ìní àwọn mẹ́lẹ́kà tí ó mọ̀ wá wọ́ iná ìjà ọlọ́mọ́sí wá lẹ́wọ̀n náà Olùgbòrò ní ìgbẹ́ ìwọ̀n náà wọ́n sọ̀rọ̀ rẹ̀ fún gbogbo ẹni tí ó rí bẹ́ẹ̀ náà. Fàámà máa ń kọ́bọ̀. Ọlọ́dún fàámà máa ń kọ́bọ̀. Gbogbo ẹni tó bá gbẹ́rù gbẹ́rí tó jẹ́ tọ́ọ̀gì bí tani. Gbogbo ẹgbẹ́ bá kọjá ẹnu àlàbí Fìràáùnà. Wà á bàrọ̀ ní àyàtà dùnìyà. Ìròyìn méjì tọ́lọ́pù bá sọ́nú ayá ẹ sọ pé ìròyìn ọmọ lè rẹ̀. Ẹgbẹ́ pé ń tọ́jú tí bá rẹ̀rìn, ọmọ tí wọ́n pè ní ọmọ

wà á sọ̀rọ̀ lè hayá àtàdùnyà ìròyìn kejì lẹ́gbẹ́ gbogbo ẹ̀tọ́ ẹ pé ayé ayé ayé ayé ayé nìkan ló pàtàkì sí kò fẹ́ gbọ́tọ̀ ọ̀rọ̀ ẹ̀tì pẹ̀ pé ọmọ ẹgbẹ́ فإن الجحيم هي المأوى فإن الجحيم هي المأوى iná ta ni wọ́n wọ̀ lẹ́ẹ̀lẹ́ẹ̀kan ọlọ́run ní ibùdé sí ti ẹ̀ ọlọ́mọ ti wá lẹ́wọ̀ ẹjẹ́ ká kí ìsára wa ẹmẹ́jẹ̀ arìnrìn tọ́bí o ẹmẹ́jẹ̀ arìnrìn tọ́bí o ẹ̀mẹ́jà múra tọ́bi o ẹ̀mẹ́jà jẹ́jẹ tọ́bi o ẹjá ṣe pẹ̀lẹ́ nínú ayé kásì mọ́jẹ káyé lékè lẹ́mi wa káyé lékè wa ẹ̀ntáyé bá ti lékè lẹ́mi rẹ̀ ẹ̀tọ́ jẹ́ ọmọ ọlọ́mọ lọ ẹ̀tọ́ ń lọ dáwọn ń ẹ̀ tí ń dáhùn ẹ̀rẹ́ rẹ̀ sí tẹ́ẹ̀mù ni bí á jẹ́ ní tayó rẹ̀ ní gbogbo ọ̀nà dáńgbà sí tẹ́ẹ̀mù nílùú wa kò sí tán wọ́n tayé lọ wà á sọ̀rọ̀ ní àyà ìtàkùn فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى الله بعد أدال الله وأما من خاف مقام طبعا من المثال مسلمين مدارس من بعض أما يتبع فقضاء ودلوس الله تبارك الصلاة واجو tó gbé gbóná tó tù wájẹ̀ tó tù wájẹ̀ wọ́n ti sọ̀rọ̀ àwọn ọmọ nẹ́tẹ́rù ti bẹ̀wà ìkàrà àwọn èèyàn náà sí wà tí wà gẹ́gẹ́ snoop dáwà gbogbo ẹ̀ gbogbo fámìlì ti hánẹ́ fún iná iná ah, ó jẹ́ sọ̀rọ̀ àgbẹ̀mẹ̀ ń jọ kan sí gbogbo ẹ̀rẹ́ ló بدون صلى الله عليه وسلم وأما من خاف مقام ربه وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى أولي بقبوا أن تبان قيا الله باري tó páyà pé áàkì ah, ọjọ́ kan mẹ́rin bẹ́ẹ̀ táàbù tọ́lọ̀wọ́ òjò subhanahu wa ta'ala tọ́lọ̀wọ́ mọ̀ bí wá léèrè ọ̀rọ̀ ọjọ́ kan mẹ́rin bẹ́ẹ̀ tọ́lọ̀wọ́ bá ń ká àbúwà wà náà nínú kúrò níbi ìfẹ́ ẹnú ṣẹgbọ́ ìròyìn méjì dáwọn máa jẹ́nà ní tiwọn ṣẹgbọ́ àkọ́kọ́ ẹni tí bá ń jẹ́ pé ní kọmínú ọlọ́run tí a ọjọ́ kan bẹ́ta pàdánù tàbí wájú rẹ̀ wà náà náà gbà ní ìhàwà ó sì sára fún fẹ́ẹ̀nú ìfẹ́ẹ̀nú ìfẹ́ẹ̀nú yóò báyẹ̀ lómi jẹ wọ́n fún ọlẹ́rìí tó ní ẹ̀rí kí ara ẹ̀rí tí mo láti tẹ̀lá mẹ́bí kò sí wàhálà wọ́n fún ọlẹ́rìí pé tó ń ṣe ọ̀dá onírọ̀ ìrọ̀ ọwọ́ ṣe ti wá rí ẹ̀ yà bá ní kìdíkà ṣe ń ṣe ìfẹ́ẹ̀nú kìí sí rẹ̀ wà ní tẹ́lẹ̀ ونهى النفس عن الهوى فإن الجنة فإن الجنة هي المأوى Ọlọ́gbọ̀gbẹ̀ lọ́wọ́ ní àwọn ṣíwádìí gẹnu wọn. Ọlọ́run ní àjẹ́nà ní ibùdé sí àwọn ilé. Ìrẹ̀ mẹ́rin rẹ̀ bá jẹ́nà ṣàkóso wà lè fún àdìsẹ̀. Kọmọ ẹ̀kẹ́ mi ní ọlọ́pẹ́ àpàyẹ̀ ẹjọ́ kan. Bẹ́ẹ̀kẹ́ náà kọmọ Yàtàlúnẹ́kà àìsàáti ayyàna mọ̀rùsáà. Ẹgbẹ̀ pé sọ́rọ̀ àyíyá sọ́pọ̀ alkìyàmọ̀ náà gbúra lé lórí ọwá afẹ́ tó tó wá parí ẹ̀pọ̀ lọ́rọ̀ alkìyàmọ̀. Yàtàlúnẹ́kà àìsàáti ayyàna mọ̀rùsáà ilé àbẹ́bí wọ́n wà máa bẹ̀rẹ̀ rẹ̀ sáà nípa ọjọ́ alkiyama pé ọjọ́ wo gẹ́rí <laughs> ilé ìjẹ́jẹ́ lẹ́bẹ̀ẹ́ tọ́lọ́gbẹ̀ẹ́ wòrán àwọn àbájọ́ ọjọ́ alkiyama jẹ́ ògẹ́ ní òdìdì fọ́fádẹ́tì àyíyára mọ̀rọ̀tá nítọ̀wọ̀ gẹ́gẹ́ ní sílẹ̀ ẹgbẹ́ ìlú sẹ̀rẹ̀ kí ni ká sọjọ́ yẹ tọ́ ká sọ déètì yẹ fún wa nẹ́bí tọ́ bá sọ fún wọn àǹfààní wo yóò ṣe díkìrù mẹ́ta sáà ha yẹ̀wò ìlà ti mẹ́pọ̀ kó ìsáà kọ́ ọ̀sán ọjọ́ tí ayé rán parẹ́ fìmà kí dáfà tí ó ṣe wọ́n tí ó ṣe wọ́n yẹn ni pé ọ̀sánfà ní bí kásọ déètì yẹ gẹ̀gẹ̀ fún wọn gẹ̀ẹ́gẹ̀ ìlàrọ̀ tí wọ́n fún ha àmọ̀tẹ́ ọjọ́ ìkìyàmù pé ọjọ́ báyìí ló ṣẹlẹ̀ báyìí ló báyìí gbogbo ẹ̀lẹ́tìwọ̀n yóò sọ ilé ọ̀sẹ̀lẹ̀ ọ̀dọ́ ọlọ́run balọ́wà tí ma rẹ̀ ní ìpẹ̀kún ìmá rẹ̀ ló ṣe gírí alọ́wọ́ ìtàlọ́wọ́ mọ́tẹ́lì kẹrìnrà kò sí ọlọ́run fi máa nẹ́bí sallallahu alaihi wasallam kọ̀ọ̀tẹ́lì kan sọ pé àwọn ẹ́ẹ̀dì pé ọlọ́run ti fi àti bí eléyìn òun wá ti pẹ́ àfẹ́jọ́ bá gọ̀ọ̀lú wa ó ti pẹ́ ti pẹ́ láwọn ọ̀pẹ́ ayé parẹ́ ẹ̀wọ́n tó múdé jù abẹ́ẹ̀kọ́ ẹ̀wọ́n sọ nílé òsì pé wọ́n láyé pasọ ẹ̀rẹ́mìnà tàbọ́bá ti ẹ̀fún láyé ọkọ̀ nílẹ̀ bìgídí gan ọ̀rọ̀ tàbọ́bá ti ọta lé ọta mẹ́tò ayé ti ẹni parẹ́ yóò ní parẹ́ láyé ilẹ̀ ah, oṣù tó mọ́sá kejì bí àà onímọ̀ ní ìṣẹ́gbà kejì tàbí ayé ọkọ̀ rẹ̀ jẹba wàlọ́ọ̀ì ọlọ́run tí ma á tàbí ìdìkìrá àsọjọ́ yẹ fún ọ gẹ́gẹ́ torí kò sáǹfà nílẹ̀ fún ọ fáwọn náà. láàárọ̀ òkè gamọ́ sàhá. ìdàmà sábọ̀ ọ̀bẹ̀rọ̀ báyìí àkóṣá. àánà òun ya ọmọ yàrá ó náà wá àti tó ń ṣe ní pọ̀jọ́lù kìyàmẹ́ àwọn tí ẹ bá ń páyọ̀ ọlọ́run nìkan ni wá àti yẹn ń wọ̀ létí subhanallah ẹwọ̀rọ̀ Parí ọ̀rọ̀ sí al Ó kẹ́ ńlá agbóyí.

wọ́n tàbí yóò ju àṣíyà ní bára ìzàwáyà burú láyé ìpòjú bí ẹ̀yìn àìlà sí àsìkò olùfẹ́ wọ̀ lọ fún mọ́ta àyè òjúbà lọ ẹ̀tọ́ lọ́ndẹ̀dì àti inú lọ́tọ́ ẹ̀nà bí kò bẹ́ẹ̀ lù zàwà pé ó rò tó yàtà ẹni pé bó o ti bí èèyàn ti wọ́ pẹ́ láyé tó yorùbá ti parí ẹ̀wọ́n láti kí ọlọ́run jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ pé bá a ṣe pẹ́ láyé tó ìyá ọlọ́run jù bẹ́ẹ̀ lọ jẹ̀mẹ́ ó yẹ ká mọ̀ wípé ká mú ayé ní kékeré o ká sì mọ̀ wípé ikú kọ́ lè rí ẹ̀ṣẹ̀ lẹ́yìn ikú ìṣirò ń bẹ ولو كنا إذا متنا تركنا ولو كنا إذا متنا تركنا لكان الموت راحة كل حي لكان الموت راحة كل حي لكان الموت راحة كل حي ولكننا إذا متنا بعثنا ولكننا إذا إنا بعثنا ونسأل بعده عن كل شيء ونسأل بعده

ìpínlẹ̀ súnra ilé yẹn wọ́lá kí ní ìdá mítílẹ̀ bò ìsìnlẹ̀ bẹ́ẹ̀ fi sọ́kẹ̀ jẹ́mẹ́ àbá ti tẹ́ ìsìnlẹ̀ wọ́n ti gbé wa dìde Bàbá ti wá kú tẹ́ ti dúrà jíde padà, ọ àbàbí arẹ́ ìgbẹ̀, bóòlù ti tẹ́ tọ́jà dọ́jẹ́ dẹ̀ra bóòsọ́rọ̀ ẹ̀sẹ̀ di 1000 ọ̀dọ̀ rẹ̀ gbàtọ́ wárí 1000 ẹ̀ẹ́tẹ́ bóòlò ṣe wá náà ẹ̀ẹ́rí bá ìṣirò ní ọ̀tọ̀ tí bóòlò ṣe kó jọ ọ̀tọ̀ tí bóòlò ṣe náà tó ń fáyà ọlọ́run ọba tó sì di ẹrù dáadáa tó bàrádà fàyẹ̀wò ẹ máa yí mú pé kò sọ́rọ̀ ẹ̀yìn rẹ̀ tó lọ ọ̀rọ̀ tọ́bọ̀ ni tí wọ́n inú náà mẹ́sọ̀ ìwọ́ ka abdullam lọ́jọ́ kan sọ kọ́bọ̀ sọ́wọ́n lọ́mọ náà اللهم إنا نسألك بنا ونسترزقك بنا اللهم إنا نسألك بنا ونسترزقك بنا اللهم إنا نسألك بنا ونسترزقك بنا إذا هذا آخر تفسير سورة النازعات وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته